nígbà kan ni orin kan wà láàrin ìlú pé ah Ọlá Adékọlá kò sóbì náà tí ó gba bẹ́ẹ̀ kọjá àbí tó gba rẹ̀ kọjá tí ò ní sí ọ̀rọ̀ àǹbániṣeré ìfẹ́ ànáwó ìfẹ́ pé bẹ́ẹ̀ ló ṣe rí. ọ̀gá mi ò sọ pé mo fáyìn débi tó máa ask mi débi tó máa kọnu fẹ́ sí mi pé à mo fẹ́ fẹ́ ìgbà kan tiẹ̀ wà tí mo sọ fún ọ pé à mo ẹnìkan àgbàlagbà ni ní indọ́sítírì tó ní àti mi bá fẹ́yàn òun rò pé mo lè jẹun mo sọ fún ọ ọ̀gá mi ṣe bá ìwà jẹyàn láì ẹnì kankan ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún mi pé wàá jẹ́yàn láìfẹ́ ní kankan. ta ni ọ̀dọ̀ adékọ́lá tẹ́yìn mọ̀ ìjàwá táwọn wọ̀n ń lé lọ. ọdúnladé adékọ́lá jẹ́ èèyàn tí wọ́n láìkè talent tó bá ti rí pé ní talent. tí wọ́n ní ẹ̀bùn. ó ní ẹ̀bùn wọ́n á rún gbogbo apá wọn wọ́n á ṣa gbogbo apá wọn pé à n gbọ́dọ̀ jẹ́ kó ga ṣáà má ṣe rádaràda then eh, wà focus téèyàn bá ti wà focus tó dẹ̀ gbọ́ mọ nǹkan tó ń ṣe ẹ̀hẹ́n tó bá ti mọ nǹkan tó ń ṣe tó dẹ̀ ń gbọ́rọ̀ tó dẹ̀ gbọ́ correction èèyàn dáadáa ni wọ́n wọ́n máa advice èèyàn téèyàn bá fi pé àkíní mi ò kó lè ṣe ṣe wọ́n sọ fún ẹ kó lè ṣe ṣe wọn dẹ̀ kí n ṣe àkókò gàgàrà tí ò fẹ́ kí kékeré abẹ́ kọ́. ó lómi tẹ̀ ṣe máa ń hùwà sóbìnrin á máa wò bóyá bí ẹrú lobìnrin àbí nǹkan kan oríṣiríṣi náà ni wà èyí tó dánu wọn wà ó pẹ́ẹ́pẹ́ máa wọ̀ pé à ìlérè lẹ́ni yìí ti jáde àwọn olómìnira wà tẹ́ pé lérè náà ti jáde ṣùgbọ́n wọ́n kàn sọ̀rọ̀ àwọn dì nǹkan tán sọ̀rọ̀ àwọn dì ní. ọjọ́ tá a kan la máa kàn um, one step at a time má délé ni kó máa sọ pé nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe ni wọn náà fẹ́ ṣe wọ́n ti ń ba bọ̀ ọjọ́ tipẹ́ hmm. ní sùúrù kò sí ibi tí ẹ̀dá ò lè dé and gbogbo àwọn táwa ní industry kan la máa di star kò sẹ́ni tí wọ́n ń pè lọ sí location tí wọ́n kì í fún lówó àwọn kan máa ní ẹ èlé làwọn actors gbà mo ń gba burúkú owó ṣe mọ iye tí mo gbà èmi ń gba owó ask anybody if you don't have money you cannot come in to come and work on location torí mo lọ sí school mo tún kọ́ṣẹ́. ẹ ń bà wá lójú jẹ ẹ ń ṣọṣẹ wa lẹ́nu mi, kí ni tí èkẹyìn lórí ilé. lọ́gbọ́n ọmọdé ti tèmi àti ìtàn tá a bá ṣòrí ní ayé àwọn bàbá yẹn kò tí ì sí owó nídìí iṣẹ́ tí a tàbẹ̀ àwa yìí tẹ̀ ṣì ní luck torí social media wa wọ́n endorse wa báwọn èèyàn polówó ọjà à ń ṣe gbogbo ẹ̀ irúgbà yẹn ń sìn kò kò sí nǹkan kan tó rí lì jọ nígbà yẹn then kò tí ì release owó àwọn bàbá yẹn lè lọ sí location for months tó jẹ́ pé pé àwọn ò ní rówó gidi kankan mú wálé débi tán máa kó nǹkan jọ àǹkó kí n ṣe gbogbo wọn náà ni ó ní luck. òun náà ṣe fíìmù kan láìpẹ́ tí ó one million ẹ̀hànà. kí ló kọ fíìmù náà. ẹ̀hànà. ẹ̀hànà <laughs> ta lẹ hànà. àwa ẹ̀ náà ni. ẹ̀yin náà lẹ hànà. but ìgbà tí rí one million views bí àwọn wò ká wọ one million views tèmi náà. what came into your mind at that point in time. tí wọ́n ṣe upload mo rí ní within ah, bíi abi two hours àbí bíi abi one hour mo rí ten k mo ká. Ah, wow. kí lè lo ten k bí mo ṣe sùn kí n jí mo bá rí two hundred thousand plus. Ah mo ké o mo ké lọ́jọ́ yẹn ẹkún ayọ̀ àbí ẹkún ayọ̀ ẹkún ayọ̀ mo ké lọ́jọ́ yẹn pé ah mi ò expect nǹkan báyìí so within three weeks tó wọ one million. ta ló direct ẹ. Ṣàráfà Adénọlá Bọ̀dé. ọ̀gá yóò direct ni. ètò ètò náà ní ìrànwọ́ rẹ̀ láti lè ṣe AK Media Concepts Limited níbi tí a ti ń dábí ọdún tí à ń rọ̀ bí òwe tí à ń ṣe dáadáa láwùjọ Yorùbá láwùjọ Nàìjíríà àti káàkiri àgbáyé ẹbí àìsàn fún yín lónìí gbajúgbajà òṣèré tíátà náà ni wọ́n wà lágbọ́n wa láàrin wa nílé wa lọ́ọ̀dẹ̀ wa àwọn náà ni arábìnrin Olúwatósìn Ọláníyàn ẹ mọ̀ káàbọ̀ ẹ kú lé ojú ìgúnrégé dáadáa. ẹ ṣe. sáà yìí kí là bá pè é ná. <laughs> kò tiẹ̀ yé mi gan. ẹ kàn ṣe é ni. mo kàn ṣe kó tó wù mí ni. ṣíṣe nǹkan tó wù yàn àti kákanṣe akéwì náà kò tiẹ̀ múra pàápàá bẹ́ẹ̀ ṣe ra gúnrégé sórí ìjókòó yìí kí lẹ̀ ń porúkọ ilé náà. ṣáṣọ tí mo wà. bẹ́ẹ̀ni kaba náà ń pè. kẹ́ẹ̀pẹ́. kaba àtàpà pọpọ́fù. pọpọ́fù ní ìwọ̀n oúnjẹ. <laughs> kaba àpà pọfupọfu mo lè ti kápárò. bó ṣe wù yí orí pé ara ọ̀tọ̀ lẹ́mọ́ ń dára lórí lórí sẹ́ẹ̀tì sinimá yín ṣùgbọ́n ká tiẹ̀ tó wọnú ètò ká tó wọnú agbami dáadáa ta ni Tósìn Ọláníyàn. Hmm. Tósìn Ọláníyàn jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun mo dàgbà sí ìlú Ilé Ifẹ̀ kó tó di pé mo wá wá sí Abẹ́òkúta. ìlú wo ni wọ́n sábẹ́ òkúta. Hmm, iṣẹ́ tíátà ni eh, láti ilẹ̀ tí mo ti mọ̀ pé mo fẹ́ ṣiṣẹ́ tíátà ni mo ti máa ń sọ wípé Ọdúnládé Adékọ́lá ni mo fẹ́ kó jẹ́ ọ̀gá mi so mo ṣàwá ṣe ìwádìí lórí wọn mo wá rí i pé Abẹ́òkúta ni wọ́n ń gbé mo fi wá tẹ̀síwájú sí ìlú Abẹ́òkúta. láì lẹ́bí láì lára ń bẹ̀. ẹ ok ìgbà tí mo ṣetán ní secondary school mo jókòó sílé pẹ́ gan-an. ọdún mélòó á tó bí a be a bí four five years. <laughs> ìgbà ọkọ mo wà ní Ìlọrin mo kọ́ iṣẹ́ tailor so kó tó di pé mo wá padà sí Ifẹ̀ so during that time ni mọ́mí mi wọ́n sick èmi ni mo dúró tì wọ́n so ìgbà tí wọ́n wá ṣaláìsí máa wọ̀ pé ah mo sọ pé mo fẹ́ ṣiṣẹ́ tíátà o ìyàwó ẹ̀gbọ́n mi wá introduce the national open university sí mi pé tí mi ò bá mind láti má lọ sí conventional university pé kí n lọ sí national open university má wọ pé ok jẹ́ kí n kúkú máa lọ sí ìtọ́wà lábẹ́kúta tí n bá ń lọ sí school màá máa pursue career mi lẹ́ẹ̀kan náà. bàbá ń kọ́ bàbá ń kọ́ gbà yẹn. wọ́n wà dáadáa. táwọn fi fọwọ́ sí i. àwọn fọwọ́ sí i o mo wá láti ìdílé tó jẹ́ pé ọmọ tíṣà ni mi tíṣà ni mo mi tíṣà ni dáadé mi wọn kì í sọ pé wọn wá láti ìdílé tí òkè ńlá fọmọ nǹkan tọ́mọ bá fẹ́ wọ́n máa advice ẹ̀. àwọn àfi àdúrà tí wọ́n fi kún nígbà tí wọ́n dé ìlú Abẹ́òkúta tó ní kí èèyàn gba nǹkan lérò kó o ká àwọn fẹ́ ṣe nǹkan báyìí kó wá dé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe ìmúlẹ̀ ṣe ba nígbà tí ẹ̀dá Abẹ́òkúta fẹ́ kàwé fẹ́ kọ́ṣẹ́ tíátà. bí mo ṣe rò kàn ni mo ṣe bá ọ torí mo dé Abẹ́òkúta ní twenty thirteen so mo ṣáà ń pẹ́sì bọ́tì nǹkan sí kejì láti gẹ̀ẹ́tì Ọdúnládé Adékọlá ó ṣáà tẹ́kì mi títí di bíi October kó tó di pé mo wá rí. oṣù mélòó oṣù mélòó nìyẹn agbègbè àbí eleven months. kẹ tó lè fojú kan adékọ́lá kẹkẹ tó lè. kí n tó rí link dọ́dọ̀ wọn pé òkè òun fẹ́ kọ́ṣẹ́ lọ́ndà yẹn fẹ́ gbà fóònù fẹ́ ṣe gbogbo. ọbẹ̀ tí wọ́n pàdé adékọ́lá bó o lè ṣe rí. ó tẹ́ ọgbà yín ni bó o lè ṣe rí gan. ọjọ́ sí ok kó tó di pé ìgbà tí mo ṣáà dé abẹ́òkúta mo máa ń lọ fún audition lẹ́kọ̀ọ́ abẹ́òkúta so audition kan ni mo wá wá tí mo ti pàdé àwọn ọmọọṣẹ́ Mr Latin wọ́n wá ní àwọn fẹ́ ṣiṣẹ́ pé kí n ṣeré wá sórí set àwọn wọn á lọ síbẹ̀ ibẹ̀ ni mo ti kọ́kọ́ pàdé wọn <laughs> mo jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn mo ti domi <laughs> mi ò lè kí wọn mi ò lè ṣe kọ́kọ́ gbogbo ara mi wá ń tutù àwọn náà kọ́kọ́ wá kí mi pé àbáwọn ní kálẹ̀ ẹ wá ní mo wà òkè sàmì ìjẹun pé àwọn gan rántí kó tó wá di pé mo ṣẹ̀ wá réyàn tó wá introduce mi sí captain wọn ọjọ́ tí mo dẹ̀ débẹ̀ wọn kí mi dáadáa in fact àwa bíi six làwọn àbẹ̀ lọ́jọ́ yẹn àwa méjì péré náà mo èmi náà kọ́kọ́ mú pé kí n gbà fún pé kí n máa bọ̀ mo lè ti. ẹ̀kẹ́ àjọ wà papọ̀ sí tọ́dún mélòó. láti twenty fourteen almost ten years now. twenty fourteen títí lásìkò yìí ọdún adékọ́lá tí àwa ń wò lórí sinimá táwa wà á ló ọ̀gá fáìn obìnrin ṣe ó má wà láṣẹ táwa mọ̀ tẹ́yìn mọ̀ dáadáa jà wá lọ ta ni ọdún adékọ́lá tẹ́yìn mọ̀ jà wá táwọn wòran ń lé lọ. ọdún adékọ́lá jẹ́ èèyàn tí wọ́n láìkì talent tó bá ti rí pé ní talent. ó ní ẹ̀bùn. ó ní ẹ̀bùn wọ́n á rún gbogbo apá wọn wọ́n á ṣa gbogbo apá wọn pé à n gbọ́dọ̀ jẹ́ kó ga ṣáà máa ṣe rádaràda then eh, wà focus téèyàn bá ti wà focus tó dẹ̀ gbọ́ mọ nǹkan tó ń ṣe tó bá ti mọ nǹkan tó ń ṣe tó dẹ̀ ń tó dẹ̀ gbọ́ correction ẹ̀hẹ́n èèyàn dáadáa ni wọ́n wọ́n máa advice èèyàn téèyàn bá fi pé àkíní ah, mi rò pé lè ṣe ṣe wọ́n sọ fún ẹ pé lè ṣe ṣe wọn ọdẹ kí n ṣe àkókò gàgàrà tí ò fẹ́ kí kékeré abẹ́ ẹ̀kọ́ ìwé ọ̀tún jẹ́ nìyẹn nígbà kan ni òyìnbó wà láàrin ìlú pé a ah, ò lára Adékọ́lá kò sóbì náà tí ó gba abẹ́ ẹ̀ kọjá àbí tó gba rẹ̀ kọjá tí ò ní sí ọ̀rọ̀ àǹbániṣeré ìfẹ́ ànáwó ìfẹ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí akẹ́kẹ́ ìwà sọ fún wa ni o. kò rí ọ̀gá mi ò sọ pé mo fáyẹ̀rì débi tó máa ask mi débi tó máa kọnu fẹ́ sí mi pé à mo fẹ́ fẹ́ ìgbà kan tiẹ̀ wà tí mo sọ fún ọ pé à ẹnìkan àgbàlagbà ni ní industry tó ní àti mi bá fẹ́yàn òun rò pé mo lè jẹun mo sọ fún wọn ọ̀gá mi ṣe ba ìwà jẹyàn láìfẹ́ ẹnìkankan ó sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún mi pé wàá jẹyàn láìfẹ́ ẹnìkankan tó bá wá wẹ̀ tó fẹ́ẹ́ farẹ̀ tàfàlà ìwọ ló ń bọ̀ pé wàá fẹ́yàn kó tó di pé ó débì kankan irọ́ ni gbogbo yẹn. lẹ́yìn tí ẹ ti débẹ̀ mi ti débẹ̀ bọ̀ à ń gùn díẹ̀ díẹ̀ <laughs> ọlọ́run ṣeun ipò tá a wà ń gbà yẹn kọ́ làwa ń sìn ọlọ́run ṣeun. ẹ jẹ́ kó rí ti ara tutù tára bẹ̀rẹ̀ sí ní gbọ̀n kẹ̀kẹ́ wọn fẹ́ yorùbá fi ń kọ́ ni pé comport ara èèyàn báwo wá ní gbẹ́tẹ̀ kó wà lórí set pẹ̀lú ọ̀dọ̀ adékọ́lá kí ni ó ṣe lọ́jọ́ náà. ẹ tí mo bá ti wà lórí set mo máa ń gbàgbé ara mi torí ọ̀gá mi máa sọ pé um, tó bá jẹ́ òun ni kò kọjá níwájú kámẹ́rà náà ni ṣé bí ẹni pé òun ni last one tó máa ṣe so tí bá ti wà lórí set mo bẹ̀rù wọn gan ọ̀bọ tí bá ti wà ní orí set tí wọn bá ti pe action mo máa ń gbàgbé ara mi sórí set ẹ̀rọ kí n bà mí. olúwa tó sìn ọlá nìyàn ẹlẹ́nu lẹ́sọ̀ ni o ṣé bí ẹ ṣe rí lójú ayé nìyẹn àbí àbúdá anú fíìmù nìkan nìyẹn tiẹ̀. mo jọmọ tó bẹ mo bẹ mo bẹ mo máa ń ṣeré pa gan ìgbà mi dẹwà mo dẹ̀ lè má sọ̀rọ̀ rárá tó bá ṣe gbé wá ni <laughs> bọ́n mo jẹ́ ọ̀tún máa ṣeré pa máa ṣeré pa gan. gan jẹ́ kìtì wá síbi pé ó fẹ́ fa ìyàrá ṣe yarí èrè pa ni mo ṣe lágbára <laughs> rárá arábùkù tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni. ṣe mọ àwọn tó bá ti ń ṣeré báyìí gbogbo èèyàn tó bá ti ń ṣeré ìgbà míì máa wà tẹ́pẹ́ àwọn èèyàn máa fẹ́ ríyàn fín bọ́n àwọn tó bá ti ń ṣeré a máa mọ a máa a máa ń fi boundary sí pé tí n bá ń ṣeré kò mí pé mo nǹkan àbí bóyá mi ò níṣẹ́ bóyá orí mi ò pé so boundary gbọ́dọ̀ wà bẹ́ẹ̀ but jẹ́ ọkọ̀ tó máa ń ṣeré mu dẹ̀ máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé kí nǹkan tí mo fẹ́ nǹkan tí mi fẹ́ lélẹ̀ so àwọn èèyàn gbọ́ ohun fìlọ̀kulọ̀ lọ mi. irú ti ọ bẹ ṣe bẹ ṣe jẹ bẹ jẹ gbogbo Ọlọ́run tó. àwọn nígbà wo pé lára àwọn tí wọ́n ti ń sọ èèyàn di ẹni ńlá wọ́n ní sọ̀rọ̀ di olókìkí iléeṣẹ́ sinimá wọn lábẹ́òkúta wà ń bẹ̀ dáadáa mhmm. ṣé bẹ́ẹ̀ ni àbí kí nìyàtọ̀ abẹ́òkúta sí àwọn tó ń wà lẹ́kọ̀ọ́ tó ń wà lóṣogbo tó ń wà ní Kwara àtàwọn bòmíì kí ló mú abẹ́òkúta wà district yáàṣù olóyìnbó. jẹ́ mọ̀ pé ràpé gbogbo country náà ló ní entertainment state wọn hmm. so that um, Èkó Ìbàdàn àti Abẹ́òkúta but Abẹ́òkúta ní product tó pọ̀ gan-an. tó pọ̀ gan-an kí lóyún fi ràn yín lọ́wọ́ torí nígbà kan mo wọ́n pé wọ́n ní ìgbà lọ́yìn kan wà ibi kan wọn pé tó bá ti mẹ́rin kan báyìí wọ́n á lò débi pé ayé àmọ́ ọ̀run kan fẹ́ẹ́ dàrú káyọ̀ ní òṣèré tíátà ni. ẹ mọ̀ ní Abẹ́òkúta wọ́n láìkì ẹ̀bùn dáadáa tó bá ṣáà ní talent tó dẹ̀ ní um, ìtẹríba wọ́n máa make sure pé àwọn help ẹ̀ then àwọn àgbà òṣèré tó pọ̀ tó pọ̀ Abẹ́òkúta ni gbogbo wọn ń gbé jù wọ́n dẹ̀ máa ń ṣe production gan back to back so kó o ṣe wà kápásì ní lẹ́ẹ̀mẹwàá lọ́dún at least àwọn èèyàn sì máa kọjá àǹtí ẹ̀yìn lẹ kọjá nínú fíìmù kọba wọ́n sì máa mọ̀ yẹn so torí pé wọ́n máa ṣe production dáadáa ìtorí ẹ̀ ni wọ́n ṣe máa ń tètè mọ àwọn tí olùkọ́ṣẹ́ lábẹ́kúta. fún ẹni tí ẹ̀hún wa tí ẹ̀ǹ tẹ́tí sọ orí ètò náà ni àwa oyin mọ́mọ́ ní ètò tó wà lórí agbọ́n wa tó wà lórí ojúpọ̀nà wa tí a jọ ń bára wa sọ̀rọ̀ tá a jọ ń fi ọ̀tún wẹ ọ̀tún fi òsì wẹ òsì àwọn náà ni arábìnrin Olúwatósìn Olúwatósìn ni àbí ọmọ tó sìn olúwa ló àbí àyàn tó sìn olúwa tó sìn olúwa tó sìn ọmọ ọláníyàn aya kí ló ṣẹlẹ̀ kí ló dé. ó bá yà máa di àyàbọ̀ àti ìdí àyàbá ẹ̀. ṣé pé báyìí sì rẹ fúrì bẹ́ẹ̀ ni wọ́n bá nínú wáyà wò déédéé ni tẹ́lẹ̀ mm-hmm. ni mm. àwọn sọ̀rọ̀ lórí lórí nígbà tí wàá di pé dé Abẹ́òkúta láti twenty fourteen bí ọdún mẹ́sàn-án sí mẹ́wàá báyìí sinimá mi ò lè ti ṣe tó jẹ́ tìǹbọ̀n mẹ́rin. mẹ́rin kí lorúkọ wọn. Um, èyí tí wọ́n kọ́ ṣe alákọ̀ọ́kọ́ ní big mummy ìkejì ọ̀tajé ìkẹta ẹ̀hónà ìkẹrin kò tí jáde ọmọ ìyá jẹ. ọmọ ìyá jẹ ta ni ọmọ ìyá jẹ. èmi náà ni. ṣáàjẹ ni wọn ni. tó bá wò wọn mú bóyá jẹ ni wọn àbí wọn kì í ṣáàjẹ. inú mi àwọn rí pé skit pọ̀ dáadáa ń ta àwọn tí mo rò lówó àyà sinimá gegere àyà sinimá ńlá náà bá ti ní owó díẹ̀ bó ti ẹ̀mí fóònù ẹ̀dá ní gan tó bá ti lè dára tó lè ṣe gbẹ̀ ọ̀nà wo ilé ìgbà ti fi hàn yín lọ́wọ́ gẹ́gẹ́ bí òṣèré tíátà. Um, nǹkan tí èmi kàn observe ni pé. tẹ kíyèsí lọ́dọ̀ <laughs> ọmọ Yorùbá ni tí wọ́n ń sọ ọ́ sí. tí mo kíyèsí ni wípé àwọn èèyàn wọ́n ń la oríṣiríṣi nǹkan kọjá ẹlòmíì lè wọṣọ tá a máa rẹ́rìn ṣùgbọ́n nínú ẹ̀ inú ẹ̀ ò dùn hmm. so ẹ̀dẹ̀mọ̀ movie Eh, bẹ́ẹ̀ bí tó kéré jù ní one hour plus ó lè má ní time láti wò bọ́ ṣe ló ní two minutes yẹn tó máa rẹ́rìn ní ìwọ̀nba ìgbà tí ó máa rẹ́rìn yẹn tó máa wo yẹn á rẹ́rìn inú àdùn ó lè wó wó wó wó kọ́ pé bẹ́ẹ̀ ló ti máa gbàgbé sùn lọ tá a sì gbàgbé wàhálà tó ń ba lọ́wọ́lọ́wọ́ so eh, mo rí i pé um, eh, skit making ó ń jẹ́ kí inú àwọn èèyàn kó máa Mm, tán máa fi gbà. ṣé ìyẹn wá báwo wá gbà ọ̀nà olóògbà fi ràn ọ̀rọ̀ ajé sí lọ ẹgbẹ́ bí òṣèré tíátà. ẹ ó ń jẹ́ káwọn èèyàn mọ̀yàn sí hmm. ṣe mọ̀ kò ń ṣe gbogbo gbogbo èèyàn ní orí gbogbo world ló ń wo fíìmù gbogbo àgbáyé ló ń wo sinimá ẹ̀hẹ́n but tó bá jẹ́ pé bóyá biscuit ni bóyá tẹ bá post ẹ̀ sí social media mi fẹ́ dárúkọ hmm. ẹ̀hẹ́n ó lè wọ́n lè bá yín ṣe kó jẹ́ pé ó máa lọ káàkiri gbogbo àgbáyé tó máa go viral tẹ́lẹ̀ ní ten million fifteen million òyìnbó eh, Europe Asia Africa gbogbo wọn tó máa máa comment ṣe gbogbo ẹ̀ á tún jẹ́ káwọn èèyàn tún mọ̀ yàn. òun náà ṣe fíìmù kan láìpẹ́ tí ó wọ one million. ẹ hàn náà. kí ló kọ fíìmù náà. ẹ hàn náà. ẹ hàn náà. <laughs> ta lẹ hàn náà. àwa ẹ̀ náà ni. ẹ̀yin náà lẹ hàn náà. bó ti bàtẹ́ wá rí one million views pé àwọn ò wò ká wọ́n wọ one million views tèmi náà. what came into your mind? at ah. that point in time. ìgbà sí iṣẹ́ torí mo náwó sí iṣẹ́ ìgbọ̀n sọ ẹ̀rù ń bà mí pé ṣé àwọn èèyàn máa wo iṣẹ́ ṣá director ṣá sọ fún mi ní location pé because wọ́n bá mi fẹ́ lójú ju bí mo ṣe lérò lọ wọ́n ní kí n má wọrí pé story yẹn wà okay so tí wọ́n ṣe upload ẹ̀ mo rí ní within bí a bí two hours àbí bí a bí wọn náà mo rí ten k ah kí lè lè ten k bí mo ṣe sùn kí n jí mo bá rí two hundred thousand plus ah mo ké o mo ké lọ́jọ́ yẹn ẹkún ayọ̀ àbí ẹkún ayọ̀ ẹkún ayọ̀ mo ké lọ́jọ́ yẹn pé ah mi ò expect nǹkan báyìí so within three weeks tó wọ one million tí mo rí pé wọ one million báyìí nǹkan báyìí pé ah olúwa ò ṣe mo kàn yín ọlọ́run lógun náà ni kò ṣe. ta ló direct ẹ. Ṣàráfà Adéna Ọlábọ̀dé. ọ̀gá yóò direct ní director náà ni ọdún ajá Adékọ́lá. ẹ director náà ni wọ́n ṣe. àbówó tí wọ́n gara ni. òun ọ̀gá mi ni wọ́n bọ̀ wọ́n sọ fún wa pé káwa náà ro àwọnú industry ká bá ọ̀tún ṣe abo sì ṣe kó má jàun nǹkan. tábà wò lè mí wọn ní nǹkan tẹ máa ń sábà ṣe pẹ̀lú ara yín bá mi ṣe ni ṣe dání ẹ̀ bá wa ẹ̀mí náà fẹ́ẹ́ fẹ́ẹ́ fi mú mo ti gbà tó ń pè é sí location ọ̀yẹ́ bí mi náà ṣe mi ò wọn lé léyìí ṣé lóòótọ́ ni ló ń kó òṣì àwọn òṣèré tíátà àbí bó ṣe dáa náà. kò dá bẹ́ẹ̀ <laughs> ọlọ́mọ ẹ̀ka ṣiṣẹ́ <laughs> ta ní jèrè ń bẹ̀ àwọn dádì dádì dádì dádì wa náà ti ṣe ń gbà ìbọn ṣe rí generation ọtí ṣe rí generation tiwa ẹ̀ àwa ò ṣe tabajọjọ rẹ̀ pèmí síṣẹ́ máa fún ẹ lówó tí wọn náà bá pè mí náà èmi náà á fún ẹ lówó kí gbogbo wa jọ wà ó. ẹ ti ń ṣe àbí ẹ ti fẹ́ máa ṣe àbẹ̀ tí ń ṣe báyìí. àti ṣe èmi ò wá mọ̀ bóyá lómi ò ṣe gbọ́ èmi o tẹ bá jọ èmi tí bá pè yín ṣiṣẹ́ máa fún yín lówó tẹ́yìn náà bá pè yín máa sọ fún yín pé èlò ni mo ní mo lè má wàá gba iye tí mo máa gbà lọ́wọ́ ará àta ah, o ọ ṣe pa mí lẹ́yìn kí n pa ẹ lẹ́yìn. ká wá mú tòsí lónìí ká kun ká kun tìró ká gbogbo ẹ ká sọ di ìyá eighty five years old ká sọ di ìyá sixty five nígbà tá a sì ní àwọn màmá màmá wa ìyá rainbow káṣí ni madam lọ́lá àánú madam ṣàjẹ irú eléyìí ló ti ran iṣẹ́ yín lọ́wọ́ nígbà tẹ́ ń sọmọdé darúgbó nígbà táwọn arúgbó fẹ́ kàn ṣèṣe àgbàlagbà wà nílẹ̀ ṣó ń ránṣẹ́ yín lọ́wọ́. Mm, ó rọ nígbà mo fẹ́ sọ Yorùbá individually ó máa ran ẹlòmíì lọ́wọ́ àwọn èèyàn á tún rí i pé ah so èèyàn yìí lè ṣe irú ró ìyá arúgbó báyìí ìdáhùn yìí ṣùgbọ́n àwọn tí wọ́n wá jẹ́ àgbàlagbà fẹ́ kán ṣe róòlù yẹn ṣé èrò pé bí i máa lo ọmọdé fi ṣe àgbàlagbà èèyàn sanwó dé lùsì èèyàn sanwó dá láìmọ̀ṣe níbi iṣẹ́ yẹn tẹ́lẹ̀ bẹ́ẹ̀. sanwó dá láìmọ̀ṣe o mo mọ̀ pé tí fíìmù mẹ́wàá bá jáde lónìí kò ń ṣọmọ kékeré ló máa ṣe arúgbó nínú fọ́ọ̀mù rẹ̀ ló máa ṣe six jàre aṣáṣì máa rí pé àwọn madam ṣàjẹ́ ṣì máa ṣe bíi six nínú bí abí mẹ́wàá tó bá jáde so kò lè pa wọ́n lára kò lè ṣe nǹkan kan fún un. ẹ ẹ lè lò pé tí a bá lo arúgbó fárúgbó ká lo ọmọdé fọmọdé ẹ̀rọ pé àwọn túbọ̀ wọn ṣe lọ́wọ́. ẹ ó máa ràn lọ́wọ́ tó bá tún lo ọmọdé náà tó bá rí ṣe dáadáa ò tó jọ tí ì ṣe pé bóyá àwọn èèyàn máa ká ah, kí ló dé tán lólè ṣe mọ̀ tọ́mọ kékeré mi bá ṣe kò ní kò ní yọ sílẹ̀ pọ̀ ọmọ kékeré lóṣù tó bá ṣe wọ́n fi ń gbé tálẹ̀ǹtì tiẹ̀ náà lárugẹ. ó lè ṣàrúgbó àwọn àgbàlagbà tí wọ́n bọ́ sórí ẹ̀rọ ayélujára lónìí àwọn tó kù díẹ̀ káàtó fún tí wọ́n ń gba bára fún tí wọ́n ń tọrọ owó fún látà ẹlòmíì àìsàn ẹlòmíì àìríjẹrí mu táwọn kan ń fẹnu ṣáká pé ẹ̀ ń bà wá lójú jẹ́ ẹ̀ ń sọṣẹ́ wa lẹ́nu ni kí ni téèkì yín lórí ilé. lọ́gbọ́n ọmọdé ti tèmi àti ìtàn tá a bá ṣòro ní ayé àwọn bàbá yẹn kò tí ì sí owó nídìí iṣẹ́ tí a tàbẹ̀ yẹn àwọn ayé ìtẹ̀sí ní lock torí social media wà wọ́n endorse wa báwọn èèyàn polówó ọjà à ń ṣe gbogbo ẹ̀ irúgbà yẹn ń sìn kò sí nǹkan kan tó rí jọ nígbà yẹn then kò tí ì release owó àwọn bàbá yẹn lè lọ sí location for months tó jẹ́ pé bóyá wọn ò ní rówó gidi kankan mú wálé débi tán máa kó nǹkan jọ àǹkó kí n ṣe gbogbo wọn náà ni ó ní luck so mi ní sọ pé ah mi lè sọ ọlọ́run ló ṣáà ní gbogbo ẹ̀ lọ́wọ́ ṣàbọ̀ ẹ̀kọ́ tèmi kàn mọ̀ ni pé lọ́ọ̀kì táwa ní í kọ́ ni àwọn nígbà yẹn. àwọn tó ń kọ̀ dé wọn pé ẹ̀ ń gbà lójú iṣẹ́ ìlẹ́yìn fún wọn kí ilé iṣẹ́ ìlẹ́yìn sọ fún wọn báwọn ìṣẹ́mọ̀ nǹkan tó bá kọ ló máa kọ sí ẹlòmíì bí mi kọ́ ṣe rí i pé àwọn àwọn rí irú náà nìyẹn point náà dẹ̀ tún wà nínú nǹkan tán sọ náà wọ́n sọ pẹ̀lú nǹkan tí èmi understand ṣe mọ̀ pé tí èèyàn bíi ogún bá kàwé kan interpretation ogún la máa ní ṣe understand nǹkan tèmi tún rí lára nǹkan tó sọ ni pé um, àwọn kan wà ó lè má jẹ́ oní tíátà àwọn kan generally wọ́n máa wà tó jẹ́ pé wọn ò ní sọ wípé bóyá àwọn fẹ́ try láti ṣe nǹkan pé à kí n ní nǹkan pé torí ọjọ́ ọ̀la báyìí mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹlòmíwà tó bá ti rówó lé ní báyìí ó máa ná ó máa ṣe gbogbo ẹ̀ rádaràda tó bá ti wá dàgbà àwa máa àwa sọ ẹ̀ di victim but àmọ́ nǹkan tó ti fi ìgbà tó kéré òwúrọ̀ ṣe. lónìí ẹbí àti ń bá a bọ̀ láti ẹ̀kan ẹni tí agbára sí ojú ọ̀ràn yín pẹ̀lú ẹ̀yà òṣèré tíátà ni wọ́n tí wọ́n ṣe dáadáa láwùjọ àwọn ká ṣe fíìmù ká ṣe sinimá ká ṣe skiti àwọn náà ni arábìnrin Olúwatósìn ọmọ Ọláníyan aya somebody tí yóò fojú hàn láìpẹ́ fún obìnrin tó bá fẹ́ ṣe sinimá ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ tí àwọn olóyìnbó ń pè ní admirers ló máa wà àwọn tí wọ́n tiẹ̀ ń tí wọ́n ń fẹ́ irú àwọn èèyàn àwọn ah, bó ṣe wá rí kémkémù yìí ah mo láìpẹ́ mo fẹ́ràn báyìí ṣe manage wọn how do you manage fans male fans, a manage wọn náà ni a dẹ̀ máa jẹ́ kí boundary náà wà ń bẹ̀ náà ni a manage wọn a máa ṣe dáadáa sí wọn yìí tó bá dẹ̀ ti ń ṣe nǹkan téèyàn fẹ́ àyà rọra fún sáyé títì. kò wá sí tó wù yìí nínú àǹfààní tá a ah, yá ni mo lè láìkè ọ̀rẹ́ ah, ó lé náà ṣe é ṣe é fi ṣọkọ let me settle down at least ká tẹ̀síwájú. tí n bá padà rí. ẹ tí ì rí báyìí ọkùnrin <laughs> pọ̀ ká má tiẹ̀ ní ká wọ ọkùnrin to you ojú ò lè fi wọ ọkùnrin lẹ́nu bí a ọkùnrin. Hmm. kọ́tẹ́mì kọ́rin ní ipa eh, oríṣiríṣi ìrírí láti rí bọ̀ọ̀kan tẹ́mi kọ́ bọ̀ di pé kí àwọn òbí wa kán máa jọ àwọn obìnrin nìkan ni wọ́n máa ń dájú lé pé o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kán jọ kó jẹ́ káwọn ọkùnrin náà ní home because àwọn ọkùnrin tó wà ń tàn sí most of them wọn lẹ́kọ̀ọ́ dáadáa oríṣiríṣi náà náà máa ń ṣe ẹlòmíì àwùwọ abẹ́rẹ́ bá wọ pé ilé olùmọ ti jáde kò yé mi kò yé lómi látara ìbá obìnrin sọ̀rọ̀ ń gbà mí ìhùwàsí ẹlòmíì máa ní ẹgò ẹlòmíì àwọn nǹkan tá kò máa sọ kó máa wọ pé ah kí ló ṣẹlẹ̀ ilé ayé ò lè tó gbogbo ilé ìnáwó àwọn ọkùnrin dẹ̀lélé wọ́n máa ń fẹ́ kéèyàn fi wọn lọ́kàn balẹ̀ ṣùgbọ́n ṣe é tọrọ fọkàn balẹ̀ fúnra ni. ẹ ní àwọn ọkùnrin wa ọ̀pọ̀lọpọ̀ ní ilé training bó o lọ ṣe rí bẹ́ẹ̀ kí làwọn wà tó máa ń wù ìsọ̀rọ̀ wọn ní àbí wọn ò yẹ lábẹ́ orí. mi <laughs> sọ pé wọn yẹ láti orí ìsọ̀rọ̀ sí ẹlòmíì òun kò dára rárá mélòó mi tẹ̀ ṣe máa ń wà sóbìnrin á máa wò bóyá bí ẹrú lobìnrin àbí nǹkan kan Eh, oríṣiríṣi náà ni wà èyí tó dánu wọn wà ó pẹpẹ máa wọ pé à ìlérè lẹ ní ti jáde àwọn lómi ìdọ̀wà tẹ pé lérè náà ti jáde ṣùgbọ́n wọ́n kàn sọra wọn di nǹkan tán sọra wọn di ni ó wà náà lóbìnrin náà kò sí àlèrìn kórí má mi o gbogbo wa náà là ní lọ́wọ́. in another five years kí ni kí àwọn àrètí látọwọ́ Olúwatósìn Ọláníyàn in another five years. wọ́n máa retí ohun rere èmi náà mo ń fojú sun ohun rere bíbélì ni ká má dánìyàn ọ̀la àmọ́ nǹkan tó lè ṣẹlẹ̀. ní àti sí secondary kí ni àṣírí àjọṣepọ̀ yín. ẹgbẹ́ mi ni wọn àwa láì <laughs> ìlú wa ò jìnnà síra wa. lọ́sùn ẹ̀kan tí ẹ̀dá ọkọ̀ tó gbóni ní gbẹ̀ngàn lọ́sùn. Um, olùpọ̀nà lẹ́gbẹ̀ẹ́ ìwò. òkè olùpọ̀nà ìwò bẹ́ẹ̀ bá lè ní wọ́n ń pè yín o. mi ì ṣe gbà o. bọ̀tẹ́ mi sọ ìbò bóyá tó bá wá sí mi lẹ́nu ṣá. lórí ìlú ẹlẹ́sìn lórí ọdún mẹ́rin lórí ọdún almost ten years níbẹ̀. Mm. ẹ kí láti lè ṣe ekimila concept limited ibi tá a ti ń dá ní ẹ̀dùn tí a ti ń rọ̀ bí òwe wọ́n ní kí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ká fi lè ká fi káàbọ̀. ẹ ṣe o ah, ah, ah, tí foodstuff ti wọ́n gàrí rice sẹ́mu olóró. Oga, ẹ ṣé o láti iléeṣẹ́ clear AK Media Concept AK Media Concept ẹ ṣé o tóní tóní tẹlifíṣàn Oyinmọmọ tóní tẹlifíṣàn Oyinmọmọ ah wọ́n ti fún wa ní kíni ẹ ṣé o láti ìyẹn láti iléeṣẹ́ látọ̀dọ̀ àwọn apic yẹn aipo Ipo. ẹ ṣé o iléeṣẹ́ yín ò ní jóná o òkè òkè lọ́wọ́ afúnnígbò òkè òkè lẹ́ máa máa lọ ẹ ṣé o àwọn aranú wa náà àdúpẹ́ lọ́wọ́ yín tá a bá ti mú gàrí. kí a tó wá ṣe ẹni ní gbọ́lágún àwọn akẹgbẹ́ níbi iṣẹ́ sinimá iṣẹ́ tíátà tí ẹ ń ṣe yìí ìmọ̀lẹ́ fẹ́ gbà wọn lápá àwọn aṣíwájú àtàwọn tí ẹ jọ wà ní sàwáwò àtàwọn tó ń bọ̀ lẹ́yìn kí ni ìmọ̀ràn tí ń kálukú sórí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí. ṣé mo lè gbà wọn aṣíwájú wa ni <laughs> nǹkan tẹ́mi kan máa sọ fáwọn tó ń bọ̀ ni pé ọjọ́ tá a bá gùn kan la máa kàn um, one step at a time má délé ni kó máa sọ pé. Uh, nǹkan tí Ìyábọ̀ Òjó ṣe ni wọn náà fẹ́ ṣe wọ́n ti ń bá bọ̀ ọjọ́ tipẹ́ hmm. ní sùúrù kò sí ibi tí ẹ̀dá ò lè dé and gbogbo àwa tá a wà ní industry kan la máa di star. gboyúkọ gboyúkọ kálukú láti di star. bọ̀ téèyàn bá ti ní ní mind pé ó lè work ó lè máa work ìwọ̀nba ló máa wálé ayé mọ́yàmọ́ torí pé èèyàn ò lè sáré kọjá kádàrá bó ṣe máa ń sọ náà pé gbogbo èèyàn kan ló máa ṣoríire wọ́n tẹ̀lé àwọn kan máa ń dọ́gbọ́n jáwé sóbì wọ́n wá mú. àwọn náà mọ o. ṣé o ṣe ṣe sá. èmi ìwà mọ torí mi ò jáwé sóbì o. tó ẹ̀yin tí ẹ ti ń wò wá tẹ ti ń bá a bọ̀ láti ẹ̀kan oníyàn ṣe o ọlọ́kà ṣe pàápàá ẹ jẹ́ kí sísà wa dáadáa kan láti ìlú ẹ̀gbá wá sí studio wálé láti kó wa lọ́wọ́ lórí tí a ń ṣe arábìnrin olúwa tó sìn ọ̀lànìyàn wọ́n ní àwọn àwọn wọ́n ní àwọn seriously searching. Àwọn Mi ò seriously searching o, mo ní pé single ni mímí ni mo seriously searching. Wọ́n ní single àwọn. <laughs> Ẹ̀yin ọkùnrin wa náà ẹ jẹ́ kí a gbìyànjú ká ṣe dáadáa o. Obìnrin ohun ọ̀ṣọ́, ohun wúrà ni wọ́n jẹ́ o. Tí a bá ti gbóyún dúró, tí a ò máa mú òun lòmù ká sòótọ́ tí a sòdodo. Kò sígbà tí àwọn obìnrin tí wọ́n ní máa dùn, àwàdùn àdúgbò àwọn fẹ́ kí a jẹ́ adé orí wọn. Ìyẹn ni a ó máa fi ṣe lọ láti tẹlifíṣàn Oyinmomo èyí tí iléeṣẹ́ AK Media Concepts Limited tí wọ́n ṣe alágbàtẹrù ẹ̀ adéyẹmú kazeem ni orúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú èmi lọ́mọ àjàlá ẹni ọmọ àjàlá ọ̀sọ̀ ọmọ ajíkànjẹ adéromú ọmọ adéníyìn lọ́jà àtòkò sàárẹ̀ dùn ó dùn gbọ́ngbọ́n ó dàbọ̀.